the one today is not today. pé lọ́dún yìí iye tó yẹ kéèyàn ní lóbi ọ̀làkàt èèyàn ní. àwọn ti wá sàmì sí pé lágbájá ti dolówó láti òní lọ. òní agbèjì ògbèjì ògúnjọ nínú ọjọ́ ìjà ó ti dolówó zakati ti wọnú owó rẹ̀. sọ̀rọ̀ pé òní tí alódo lówó yìí kọ́ ní ọ̀yọ́ zakati. aṣọ ìgbé yẹn tó bá ní one million one hundred and fifty seven thousand naira lónìí zakati ti wọnú owó rẹ̀. ṣùgbọ́n gbàdúrà sọ pé nínú mẹjẹmú tí zakat fi máa jọràn yẹn òun náà ní hawalan alhawl hawalan alhawl kọdún yípo lórí owó yẹn níjẹ́ òun lásán kọdún yípo tó bá ti jọ́ ẹ̀sùn gbàgbéra níjẹ́ òun lọ́dún yípo. tí ọlá sọ̀kọ́dún yípo lórí owó rẹ̀ náà wọ́n ní ní ìlẹ́jà ìwà ìyẹn ní pé ní tó fẹ́ kẹ́kọ̀ọ́ kò ní jẹ́ para rẹ̀ lọ́wọ́ àmì tó ti kẹ́kọ̀ọ́ ọpọlọ rẹ̀ síbẹ̀. ẹsọ ọdún kíkẹ ló mọ wá dánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ pàrọ̀ rẹ̀ àwọn ọ̀rá yìí láti gbà jẹ́ búrò lẹ́yìn wọ́n sọ fún yín pé lónìí òní ni twenty ìgbàlẹ̀ ìjà òní lèèyàn lówó dáadé sọ pé kàkà ti wọnú owó rẹ̀ ó ti ní ní téèyàn máa ní tí kàkà ti fi máa wọnú owó yìí lónìí wọ́n sọ pé one million one hundred and sixty seven thousand òní kọ́ ní ọ̀yọ́ zakat ó sì gbà tó tún bá yípo lórí owó rẹ̀ ìjọ wo lọ́dún yípo lórí owó rẹ̀ náà tó bá tó di ogúnjọ́ ọdún sí jẹ́ ọdún tó ń bọ̀ ìgbà náà lọ́jọ́ náà yẹ lórí rẹ̀ kó tọrọ zakati ìgbà tó wá di ogúnjọ́ ọdún sí jẹ́ ọdún tó ń bọ̀ yẹn owó tí nìsọ́ọ̀bù jẹ́ iye tí nìsọ́ọ̀bù jẹ́ ń jọ yìí ìgbà tó ti pé náírà tó o tó lójú kan náà kò lágbára ọkàn yìí ọbẹ ọbẹ lánàá ìgbà tó di on the twentieth of the sixth àtọ̀dún ti ń bọ̀ wọ́n wá sọ fún wa pé nìsọ́ọ̀bù tẹ̀gá ní ọjọ́ yìí lásìkò yẹn ó ti di one point five million naira lápòtò. ṣé ìṣirò one million one hundred and fifty seven thousand tó nílé ìta kò ní ní sọ́ọ̀bù sẹ́kẹ̀. ìlà wò sábì ní kí lágbájọ́ yọ zakati ní nìkì àbí ìṣirò one million five hundred thousand eléyìí ni bí olùdí ní èsì o ti ní dáàní tí sábà ti fi dọ́rọ̀ ẹ̀ lórí ẹ̀. ṣùgbọ́n lọ́dún yìí ìtọ́sẹ̀lẹ̀ ni wípé iye dáàní tí sábà ti fi dọ́rọ̀ ẹ̀ lórí ẹ̀ pọ̀ tó ti olúkọ́kọ́ sí ó ti di one point five million. àwa wò ó ǹjẹ́ o ní one point five million lónìí àbò òtún tó o bá ní àtẹkọ yọ zakat tó o bá ní tó bẹ́ẹ̀ àtẹkẹ zakat ọ̀wọ́n owó rẹ̀ náà rò pé wà tòṣùgbọ́n ta lákòókò tá a ti rí tá a ti fi ṣàfihàn ó ti túmọ̀ sí pé anytime tó wò rẹ bá fi lé wọnyí sọ̀rọ̀ lọ́dún míì ní twenty ìrẹ̀lẹ́jọ ọdún míì tó bá fi lé wọnyí sọ̀rọ̀ ti gbà ẹ̀ wáyé ọ̀sàkà kó o tún ní máa tó lọ́dún kan mọ́ ọ̀pọ̀ ìwà eléyìí jẹ́ bá a ti ṣe máa yọ gàtà jù. wọ́n nínú hadith eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ kí sọ̀hábà kan jẹ́ abubakar kì í sọ abubakar abubakar ọ̀tọ̀ abubakarata eléyìí tí a ní kí ni parí ta ọwọ́ ọmọ ńlá ti ń dọ̀ lẹ́yìn gbàtà nàbì sallallahu alaihi wasallam bàbá yìí wọn yí ara bọ̀ ó sì wá wọn láti tọ́ bá nàbí lọ rò ọmọ arò fún ojú ti fọ́ wọ sáfù láti ṣe láti láti ṣe àtijọba rákàyà lẹ́yìn ìgbà tí lè má mú àtìṣe wọn á rìn lọ sí sáfù ó sáré wọ olùmọ̀síláṣí sáré wọ sọ̀dá sọ níbẹ̀rẹ̀ wa ni tí a lè lò lẹ́yìn báwa náà lè máa sáré wọ sọ́lá rẹ̀ kárò fún wọn kátó wọnú ibi títà kó parí sí lọ́wọ́ àtẹ̀sẹ̀ rìn wọ sáfù lọ́rọ̀ àwọn gbọ́ táwọn kan sọ pé àdìsí yìí ò ẹ̀rí ni lórí bẹ́ẹ̀ kò sẹ́rìí bẹ́ẹ̀ rárá lórí bẹ́ẹ̀ kò sẹ́ni bẹ́ẹ̀ rárá lórí bẹ́ẹ̀. Àdìsí ẹ̀rí ni lórí pé ẹnikẹ́ni tó bá bá ìmáàmù lórí òkú òun náà rò kú lẹ́ẹ̀kan náà. Àmọ́ Allahu Akbar tó ṣe méjì ní ọ̀sẹ̀. Allahu Akbar eléyìí tó tàbí rẹ̀ tó Allahu Akbar ìbẹ̀rẹ̀ sọlá yìí lẹ́yìn rẹ̀ ló wá sí ọlọ́ọ̀rọ̀ ìgbọ́ sí òrùkú òrùkú yìí wá ẹ̀hẹ́n torí pé òfin ìṣẹ̀rí àsọ pé àlùmẹ̀yìfúrú láàyè kótó bẹ́ẹ̀ màṣọ gbogbo tó bá rọrùn ṣe àní fi ilẹ̀ má ṣe nítorí èsì ọ̀rọ̀ síbẹ̀ ìṣẹ̀lẹ̀ èsì ọ̀rọ̀ rùmánì kọ̀ọ̀rọ̀ láti ṣe bá sí àmàbàyì torí ìmáàmù ti kú òní. ìdúró ti wà ní rúkú ọ̀dà ìgbà tí ò bá wá rọrùn fún wa láti ké fati túmọ̀ sí pé ànídìí Allahu Akbar ti bẹ̀rẹ̀ sọ́lẹ̀ ti rúkú kátó lọ sí rúkú àti méjèèjì. àdìsí tí wọ́n jẹ́rìí lórí wípé ẹni tí ò bá ti bá lọ́ọ́ pé rògbò lọ́ba tó náà bá rògbò lẹ́ẹ̀kan náà á fún ní ìdájọ́ ọkọ̀ bá raka yẹn tó ń ti wípé kò gé sóra tẹ̀lifà dà. kí ló fà nítorí pé ṣe ló fi bá dé àsílẹ̀ látàrí pípi dá àti pé bá dé àti bọ́mọ lọ́wọ́ òfin ló fẹ́ dọ̀fin sílẹ̀ tẹ̀lé mẹ́ńgà ló fi bá bá imam lórí òkú tẹ́lẹ̀ náà bá ti òkú ẹ̀ bá rákà yẹn tó ń ta ìké Suratul Fatiha. ṣùgbọ́n kò sẹ́rì nínú àdéhùn yẹn ó pé ẹ máa darapọ̀ mọ́sáfù ẹ darapọ̀ mọ́sọ̀lẹ́ láì kò tí ì wọnú sáfù kò sẹ́rì bẹ́ẹ̀. àwọn ìmáàmù Malik àti ìmáàmù Abu Hanifa àtàwọn míì wọ́n lò gẹ́gẹ́ bí ẹ̀rí láti sọ pé ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù ẹni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù tí ò darapọ̀ mọ́ sáfù wọ́n nìkan lọ kàn dá wà àwọn ẹlẹ́rìí bẹ́ẹ̀ lórí kó ní sọ̀dá kí ló dé wọ́n ní torí pé àwọn ò wá sọ̀rọ̀ ìgbà tó dá nìkan bẹ̀rẹ̀ sọ̀dá láì fẹ́ lómi pẹ̀lú rẹ̀ lórí sáfù yẹn. tó bá ti pẹ́tọ̀ láti rí ọba dáa ni àmì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ọba sọ̀rọ̀. àdìsẹ́ ẹ̀mọ́ bíbẹ̀rẹ̀ sọ láti òde ní ìta àti parí rí ọ̀dà tó tètè. bí ìbẹ̀rẹ̀ sọ láti ọba ti dá ìparí rẹ̀ náà kọ́ onítùwọ̀n. ṣùgbọ́n kò mẹ́rin náà. nítorí pé àdìsí kan wá tó wà ló jáde pọ́nbélé sọ fún wa pé ẹnikẹ́ni ọba ká dúró ní sáfù tí ọ̀sẹ̀ lómi pẹ̀lú rẹ̀ sáfù yẹn bá ti sọlá àti sọlá ti lómi jẹ sọlá. àdìsí tí ìmá Muhammad gbà wá wọn ni ìmá Muhammad sọlá àti sọlá wọn ni ìlànà sọlá yẹn tẹ̀lé mọ̀ nkárí ní kọ́lùfọ̀ sọ̀rọ̀. kò sí sọlá ti fún gbogbo ẹni tó bá dájú ìgbà dúró lẹ́yìn ìsàkó àdéhì ọ̀hàn dáadáa ọ̀sẹ́rì mẹ́ni bọ́dì ebi pé wọn dájú sáfù lórí àdéhì àbí bàtúrà yàtọ̀ sílẹ̀ yẹn àdéhì àbí bàtúrà náà kàdé parí gbàdá parí sọlá anábẹ̀sọ̀ ọ̀lá àlùsọ̀lá ti dálẹ́ni náà lọ́sàrí wọn lọ́sọ̀lá ó alábìnrin sáádẹ́kẹ́ wọ ọ̀hẹ́sán wàlẹ́ àdáhù ọlọ́wọ́ba ó tó bá ti àlékún ìmá ìyẹ̀tú láti ti tọ́lọ̀ fún ọ ọ̀gbọ́dọ̀ tó ṣe wẹ̀ ọ̀gbọ́n yóò wá ọ̀gbọ́dọ̀ tó ṣe wẹ̀ riwaya mi wọ́n tún kàbá mi mi wàlẹ́ àdáhù ọ̀gbọ́dọ̀ tó sáré máa jọ mi. ọ̀wọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ ọ̀wọ́dọ̀ sáré mọ́tò ọ̀rọ̀tún tó tó ti da ọ̀kárì máa ti bẹ́ẹ̀ lọ. òtúmọ̀ sí adé púpọ̀ sẹ́yìn ilé ìjẹ̀bù ọ̀wọ́dọ̀ sáré wọn kọ̀ láti òtúmọ̀dọ̀ bẹ̀rẹ̀ kọ̀ láti láì ní kojú wọn ní wọn. òtúmọ̀dọ̀ dálé kẹ̀kẹ́ kọ̀ láti ní lákòókò sẹ́ni kẹ̀kọ́ wọ́n mọ̀ pé ilẹ̀ máa ń lọ ẹ̀kọ́ dúró. ẹnìkan wà lọ dúró lápọ̀ níbi mọ́tíláṣí ẹ̀tọ́ báyìí máa mú wa là pàtó ọ̀wá dé ọ̀wá dúró níbi ẹ̀yìn máa mú. gbàtẹ́lẹ̀ omi ìdè kàkà kó wá darapọ̀ mọ́ ọ̀wá lọ dúró lápọ̀ sí ẹ̀wá dúró àdàbò ní bẹ́ẹ̀ láàrin tọ́ba tẹ̀lé máa wọ àní sọ́kọ́ dáníkà tó ń sáko tọ́ba kó tilẹ̀ yẹn méjì tó tó sáko yẹn ọkàn jẹ pé ẹnìkan ti máa láìka tó ń dára ẹ̀kọ́ lọ tó sí kó lẹ́yìn máa tó ná tọ́ba bẹ́ẹ̀ dára kó tó kó lẹ̀ tó lẹ́kọ̀ọ́ káàrin ní àwọ̀ tọ́ ní alóde tẹ̀ máa ta gidi tọ́kọ̀ lọ tó lọ́kọ̀ fún mi wọ́n máa tó yẹ wá bí àwọn àbúrò lẹ́kùn tí kò wò fún wẹ̀lí ọ̀dọ́ ẹ̀kọ́ múbi kú ikú sí ọ̀pọ̀ múbi ó fi yé báyìí. irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ ni àwọn olódò burú àwọn alágídí burú àwọn obìnrin burú. tá gbọ́dọ̀ yọ lọ́sọ̀tọ̀ ẹni ti bá sọ láti láti bẹ̀rẹ̀ wọ́n máa ń pè ní kíni ẹ̀wọ̀n ara ní létí kí ni wọ́n pè é wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ àìdèlé ọ̀rẹ́ ẹ̀ dá lónìí. ẹni tí ọmọ akẹ́kọ̀ọ́ yẹn jù wà náà wọ́n lé sí ìwé náà kéde àwọn ẹlẹ́gbẹ́ aláàbẹ̀ blọọ̀sì. tó màá sì mú àǹkan wọn á ti omo akekoo yen àbá ọ̀rọ̀. kede awon to maa mu won ti oro won so iku kí ni ẹ̀rọ ìjọba wọ́n fẹ́ lọ́tọ̀. tó wà lọ́wọ́ aṣọ torí ìjọ e, iná kọ́ máa ma fi ṣàpèjúwe bọ́ọ̀ láti sọ pé wọ́n fẹ́ lọ sọ lágbára náà náà ẹ̀ gbọ́ lárúbáà wọ́n máa lágbára o lọ́wọ́ alákòlá hàn abáyé wọn sọ tẹ̀sí ìgbàgbọ́dọ̀ mo ti wá ń wá títí dò ní ìdí kí ni jẹ́bẹ̀ lédè lárúbá ó sì kankan sí jẹ́bẹ̀ àmọ́ rí lórí wa orí wa dúdú ojú wa dúdú náà àwọn wá ń sọ̀tọ̀ kú sọ ló kọ́ àwọn sọ lárúbá ó ní àjíǹkà àjíǹkà kọ̀ láti ẹ̀sọ́ pọ̀ ṣẹ̀dá haúsá kó wọn haúsá gan lọ́kọ̀ àjíǹkì èyí ṣe àjíǹkà lẹ́yìn ẹ̀sẹ̀ tó sọ̀rọ̀ ní jẹ́bẹ̀ àlejò haúsá. torí ẹ akíkàtà ìjọba ẹ̀kọ́ tó pọ̀ lásìkò tó ti kọjá rẹ̀ o torí ọ̀la rẹ̀ o ọ̀la ti ń bọ̀ onírígbó ní o àwọn èèyàn tó kà gidigidi ojú ọmọ wa ti gidigidi orúkọ tó ń fún wa mọ̀tìbọ̀ ẹni tí ọba sọ láti láti bẹ̀rẹ̀ ni ẹni tí ọba sọ láti láti bẹ̀rẹ̀ òní wọ́n pè ní masbúkọ̀ wọ́n ní ọ̀báraka kan ọ̀báraka méjì ọ̀báraka mẹ́ta alimohim kọ́tà bá sọ láti láti bẹ̀rẹ̀ àlọ́ aláìmọ́ àmọ́ ajá ìmáàmù wa sọ fún mọ̀sùlùkù yẹn o ní láyé tí màá ti máa rẹ̀ ìmáàmù wa sọ fún wa mọ̀sùlùkù lágbájá ọ̀mọ́ ní mọ̀sùlùkù o rò pé àwọn jọ bẹ̀rẹ̀ sọ̀láàtì ni wọ́n ní kó parí sọ̀láàtì fún wa ìwádìí mara rẹ ní mọ̀sùlùkù wọ́n bá bọ́ wájú ìwọ́n ò sì bá rákà kan rákà kan ní sọ̀láàtì ìmáàmù ṣe ń ni sálọ̀ àlàáfíà bákà nínú máa kú fún ọ méjì wọn á ní báwo làwọn ti parí sọ láti tọ nǹkan tẹ́yìn ọ̀sẹ̀ ni pé tẹ́ bá ti bọ́ wájú ọ sọ láti ìmáàmù gángan lẹ́kọ̀ọ́kọ́ parí tẹ́ ọ̀sẹ̀ rákà kan tẹ́ ẹ kù ẹ sì rákà kan tí wọ́n á ti wá sí rákà kan ẹ sì tẹ̀sọ́ hóòtù ẹ wá sálámà gbàdé bá sálámà sẹlẹ̀ yóò wá dìde lẹ́wàá mú un rákà kan ti ń tó kù wá. sálámà yẹn tó ti bá sọ láti ilé ẹ̀kọ́ bá jẹ́ nítorí pé ní ìṣètò láti ìmáàmù lẹ kọ́kọ́ pé tó tó di pé ẹ kò kì í. máa ń ṣẹlẹ̀ nígbà àwọn káfíìn wọn a máa dábàá náà wọn títòsí ọ̀dọ̀ èèyàn gẹ́gẹ́ tí mo fọ́ máa ta àwọn bánà àdánù kan táwọn kórìíta kọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé kọ̀ọ̀kan táwọn àdúgbò kọ̀ọ̀kan wọ́n lè máa sọ wípé àbíkọ́ ọgbà Jésù. ò lè bá a parun láì gbadé láì gbadé iná làwọn wọ̀ ǹjẹ́ máa dárú rẹ̀ sítòsí ọ̀dọ̀ yẹn. tó sì jẹ́ pé èyí ń ṣe kòńgẹ́ wọn nígbà tí wọ́n ń ta bí kan fún ọ pé ibi àníyàn padà wá bá bánà tí wọ́n dà wọ́n tí wọ́n lè máa ka kúrò kí wọ́n sì máa dáná sí dáadáa èèyàn dáná sí ráúráú ládàá ni wọ́n tún gbà lọ́dọ̀ lọ torí nǹkan nínú ìǹkarù mọ́ǹkarù ìlà ọ̀rọ̀ pípa burú rẹ nígbà tá burú bá hàn. النبي صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ẹnikẹ́ni nínú ibi bá rí tán hùwà àbàjẹ́ kan tọ́tàkù tọ́tàkù ẹ̀sìn ọlọ́ọ̀ ẹ̀fọ́ wọn yí padà bẹ́ẹ̀ bá ní kápá àti fọwọ́ yí padà ẹ̀fẹ́ ló sọ bẹ́ẹ̀ bá ní kápá rẹ̀ ẹ fọkàn kọ́ fífọkàn kọ́ nǹkan òní má nìkan lẹ̀ jù tẹ́ ẹ bá wá lè mú irú gánà òfò yẹn tẹ́ ẹ ká kú onígboro ayé tẹ́ ẹ dáná sí i nítorí dàgàn lẹ́sìn ọlọ́run sàn yín lẹ́sàn rẹ̀ bákan náà tọ́lọ́mùbá ní kẹ́ ẹ ṣe kòńgà ẹni tí wọ́n ń ta ẹ̀bì ọ̀gbọ́dọ̀ tún dá o máa dégùn rẹ̀ bá tún dá o yóò gbé yàn ibi èsè ibi tí a lè máa ta bá lọ́wọ́ kò sí ẹjọ́ mọ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ bó ti ṣe jẹ́ náà. والحمد لله wọ́n ní èèyàn tó gbàgbọ́ yẹ ẹ̀sìn Islam dáadáa ọtí lèèyàn dà tẹ́tẹ́ lèèyàn owó jẹun ìyẹn tó wá gbàgbọ́ yẹ Slam báyìí ìyẹn ìyàwó fowó fẹ́ kí ni kó rẹ̀. ipò rẹ̀ náà ní gbéyàwó rẹ̀ náà ní. wọ́n sọ̀rọ̀ àforíjì lórí kówó haram ló ti fẹ́. wọ́n sọ̀rọ̀ àforíjì wọ́n sì kábàámọ̀ lórí owó haram tó ń ná yẹn kò báyìí lọ. ní ìbéèrè ẹlẹ́gbẹ̀ẹ́ النبي زكريا عليه السلام nabi Isa alayhi salam anabi Ọlọ́run nabi Ibrahim nabi Musa nabi Isa gbogbo alayhi musalatu salam nabi Ismail alayhi salam agbọ́kú wọn ti sọ̀lá bó sọ̀lá tí wọ́n rí sọ̀lá tí wọ́n sọ̀lá tí jẹ́ àbí òye wa ọ̀sọ̀lá tí wọ́n ti sọ̀lá tí jẹ́. ìyẹn ní gbogbo sọ̀lẹ́ ó ní dúró ó ní rúkú ó ní borí kalẹ̀. Bọ̀dọ̀ kìí jẹ́ sọ̀lá àbí kó ní dúró kó ní rúkú ní máa ń dọ́gba tẹ́ ti ti pè é yóò ní dúró. yóò ní rúkú ọ yóò ní forí kalẹ̀ wọ́n sì máa sálámà lẹ̀ wọ́n sì máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu Akbar ṣùgbọ́n bàtà mélòó tí wọ́n dá fi máa sálámà àmà pọ̀lọ́pọ̀ yẹn wa bóòlù tàṣàwùdù tí wọ́n rí àmà kí máa sọ rúkú àmà kí àmọ́ àmọ́ pé gbogbo sọlẹ̀ ó ní rúkú ó sì ní ìborí kalẹ̀. يا مريم قلتي لربك واسجدي واركعي مع الراكعين الله صفا الله صفا مريم عليه السلام وقلتي لربك ما تستفقوا له لك عليه ودروك له ونوصل القنوت agbọ́dọ̀ owó sọlá tí ó lè gbòòrò. wọ́n dúdú máa forí kalẹ̀ fọlọ́ wọn lẹ́dà rẹ̀. wọ́n rúkàrín lọ́rọ́ kẹrin tí máa tẹ̀tọ̀ láàrin títẹ̀. ayé yóò túmọ̀ sí pé ìforí kalẹ̀ ní máa tíwájú rúkú lọ́dọ̀ tiwọn o. torí pé àlùwọ́ọ̀wù lẹ́sàkítọ́dún ẹ̀sẹ̀rẹ̀tì wọ́ọ̀wù túmọ̀ sí pé wọ́n tù ọkàn túmọ̀ sí pé wọ́n máa ṣe ìkàbá àwọn tó máa ṣe ìkàbá àwọn tó máa ṣe ìkàbá òsì túmọ̀ sí kọ́kọ́ ní máa wájúwájú ọ̀kan. tọ́lá ti lò àbí bá rí àwọn míì tó ń láwọn tẹ̀ láwọn ànábì kan tó fi ìdí wọn ti parẹ́ tó ti kó fi ànábì tó wa ló ní ìgbàdíjọ́ gbọ̀ndà òkè àmọ́ wọn kọ̀ láti tẹ̀lé bí àwọn tó sọ fún àwọn tẹ̀lé ànábì yìí ká ìgbà tó ń sọ fún àǹtẹ̀ lánàá bíi Musa wọ́n máa tún àdúrà àgbà olómele lómele alápàlà ńlọ àpàlà onídùúrù náà jẹ dùúrù ló kọ fún àwọn tẹsí àbà ẹ̀yìn àti màdùn ọjà àwọn náà ó sì yá wọn náà mo rò pé ẹ̀yin náà sọlá ìṣèlú wọn sáà ń tàbí rẹpẹ wọn láwọn ń jó olúwa ẹ ẹ dákàm olúwa lẹ ń bí alọ́lọ́run fẹ́ fi tó yín ṣe ògèdè aláìlérò ẹlòmíràn lu àpàlà lómọlé títí tọwọ́ fi bẹ́ẹ̀ bó kò sí láàdá kò sí láàdá ìyá náà sùn ilé ìjẹun ìṣèjẹ sọ láti wọn ó ní dúró ó ní alhamdulilayi ẹni tí wọn gbé lọ tí o ṣe sọ láti ọba gbé lọ́wọ́ adi lọ́wọ́ asọmọsíláṣí láti ṣe sọ láti magre lọ́wọ́ abáyé tí wọn ṣe sọ láti lè ṣá ìlọwọ tó lè darapọ̀ mọ́ wọn àbí kọ́ máa darapọ̀ mọ́ wọn. Orúkọ àwọn akọ̀ kọ́mẹ́jọ kó àwọn èèyàn fẹsẹ̀ péré lágbọ̀n bẹ̀yẹn tá a lè ṣe magrib lẹ́yìn ṣáàdì tá a lè ṣe bóró lẹ́yìn ọ̀sù ẹ̀rù ń bà wá kọ́mẹ́jọ kó àwọn èèyàn fẹsẹ̀ péré lágbọ̀n bẹ̀yẹn. tó ìdí ni ètò fi jẹ́ pé kí lọ fẹ́ lọ sí mọ́sálásí gbàdá wọn tó magrib ti bọ́ ọmọ lọ́wọ́ ti bọ́ ọmọ lọ́wọ́ náà ó sì láìpẹ́ ìkọjọ́ pákó kókó làwà àkókò ìṣáà ṣe magrib rẹ̀ lé kọ́ wa lọ mọ́sálásí lẹ́yìn òrùkú yìí wa ṣe mọ́gírìbù rẹ̀ lè kọ́ lọ sí mọ́sálásí lẹ́yìn eléyìí ló fi ní lọ́kàn balẹ̀ amọ̀tí wọ́n ti kọ́ wa ṣe mọ́gírìbù lórí rákẹ́ lẹ́kẹ̀ta ọ́ àdìpẹ̀jẹ́ òrò sálámà kí ìmáàmù tó sálámà ó sì wá lọ wọ́sọ̀ láti lè ṣe àìrákà kan ọ̀ ń ṣeré àwọn tó sọ bẹ́ẹ̀ náà àwọn kọ̀ọ̀kan á ẹ̀rí pé kìíní gbogbo ilé ìmọ̀ ẹ̀mọ́lẹ̀ ti rí náà nínú síra ọ̀lẹ̀ sí i òsì nínú síra màlìkìyà òsì nínú síra ànàfíyà wọlé màlìkìyà ọ̀rọ̀ àwọn ṣàfihìyà ni àti hànàbìlà torí báwọn síra sàwọ́dí dáńkúwá dáńkúwá náà ló ti kọ́kọ́ mọ̀ lẹ́nu àwọn yẹn ọ̀rọ̀ àwọn sàwọ́dí òkè wọn ló fi tó ti jẹ́ pé ẹ máa kó àwọn nǹkan kan wá tó ṣe é pé ẹ̀yin ọmọ bó ti jẹ́ láti ṣe pé ṣáínṣáín lẹ́sìn àbí òye wa èsì ṣáínṣáín lẹ́sìn torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń lò láti fi bẹ̀sìn jẹ́ sọ̀rọ̀gbà tó ti bá sọ láti má bẹ̀rẹ̀ àsìkò mọ́tò ti lọ sùn ó sì sún mọ́tò dá àkókò ìṣe àti mọ́tò ìgbìyànjú kọ́ á lọ sí ìṣe àìmọ́ kíláàsì ilé ìjẹ́bù ti jẹun ọmọbẹ náà ṣẹ̀fẹ̀ yíyà tó sọ pé o lè ṣe magrib yẹn lẹ́yìn ìṣáì kọ́ wa sálámà kí lè má mọ̀ tó sálámà kó tó bá rákà kẹrin yẹn wọ́n lọ dàbí sọ láti ọkọ̀ kò sí kankan tó sọ láti ọkọ̀ yìí tó tó bá ti sọ̀rọ̀ bá náà ló túmọ̀ sí pé ó ní ìtumọ̀ lórí ìtumọ̀ fífi ẹ̀sẹ̀ ni ó lágbọ́n ní pẹ̀sì kí ó ti olórí ìtòndú wọ́n ti sọ̀ kẹ̀kẹ́ ojú àti ní tí gbogbo ẹ̀rí tó bá ju amú ara lọ́sọ̀ gba pẹ̀lú tó ọ̀sọ̀ ni àbí kí ni ti máa fáwọn èèyàn sọ̀kọ̀ ọjọ́ra wọn pẹ̀lú tó láti kọ̀ ọjọ́ra wọn rárá torí ọ̀rọ̀ tó ń sọ yẹn kò ṣe déédéé bí tí olè ń kéré mọ́ so tẹsán láti magreth rẹ lé kọ́ wa lọ sí ìṣá ìmọ̀tíláṣí ilé ìjọba wọ́n láwọn síra wọ́n pọ̀ sí lára ẹgbẹ́ síra yìí o ẹ gbọ́dọ̀ tún tẹ ọ ẹ gbọ́dọ̀ bá ẹni tó ní tún tẹ ọ ẹ gbọ́dọ̀ ta nǹkan kan kọ ń bẹ tó bá pọ̀ láì gbà yọ̀ǹda ọ wọ́n ní òtún tẹ̀jáde àwọn rí bẹ́ẹ̀ àwọn á rí lórí íńtánẹ́ẹ̀tì wọ́n wá kọ nǹkan yẹn sí lára lára lórí íńtánẹ́ẹ̀tì à ṣẹlẹ̀ kó lójú kù oríjìnà náà kọ́ ni wọ́n gbé sí orí íńtánẹ́ẹ̀tì. wọn ò fi méjì ti kò túmọ̀ sí pé wọ́n yìí lóra ti rí ọ̀gbọ́dọ̀ bá tún síra rẹ̀ tẹ̀ ẹ̀jẹ̀ bẹ̀ wá pẹ́ lẹ́wọ̀n náà mọ̀ àbúrọ̀mọ́ ọ̀tá tí wọ́n síra pọ̀ wọ́n ò ní mọ̀ wọ́n ra ọ̀hún tó bá torí ẹ̀ torí kí ìyànjú oníyànjú ọmọ bá sọnù iná tí wọ́n sọ wọ́n náà lọ sàmà pé ọwọ́ amú ọlọ́mọ fotokọ́pì rẹ̀ tààrà ọ̀dọ́ àmọ́tí wọ́n sọ pé copyright wọ́n sọ pé kọ́ mọ́ta kò bá jẹ́ pọ́ wà lórí íńtánẹ́ẹ̀tì kò bá jẹ́ pé wọ́n tẹ̀ jáde kò tó ní kọ́ mọ́ta ọwọ́ àpò kíkà ni wọ́n sọ pé kà kò sí sọ kò sí oníwèé tí máa sọ ọ̀gbọ́dọ̀ títẹ̀ ọ̀gbọ́dọ̀ tẹ, torí pé kọ̀ọ̀bẹ ọkọ̀ ọgbọ̀ntà ọgbọ̀ntẹ̀ tiẹ̀ náà ní kọ́ ra torí pé ọlọ́mọdé tó ń sùn ọlọ́mọdé tó ń ronú kó didi oṣù mélòó kó wọn tó kọ kẹ́límà kan gbọ́dọ̀ nǹkan tẹ́ rí inú òwe mi sẹ́yìn ká ẹ̀ ẹni tó kọ́ ń gbà ní wọn tó fi ẹ ẹ mọ wá ẹ mọ wá dàtírò síra kọ ẹ mọ duplicate ẹ ẹ mọ duplicate ẹ gbẹdẹ àtúntò gbẹdẹ à síra yọ ọ̀rọ̀ Islam lọ́wọ́ wọn ò lè ní ní orògbóyè ẹni tó tẹ ohun ọ̀fẹ́ lówó àwọn olè lọ́wọ́ ní ọ̀rọ̀ Islam lọ èyí ti kó lè rìn Islam lọ́wọ́ ló ti kọ́ òun ò sí wá mọ́tò tọ̀síra tẹ fọ ọ̀wẹ́ bá a tó ní pòdúsì anídìí ẹ̀ fọ̀rọ̀gẹ́gẹ́ tiẹ̀. a ó lè ní wọn pélé ọ tó bá gbẹrù owó bá lọ bá ń jẹ okú palẹ̀ mọ́ àdánwò àrélù àjálù tí ó sì ọ àtàwọn ọmọ tó máa fi ń tọ́ àtìyàwó tó máa fún tọ́lọ́ lọ́wọ́ wa ó máa ń lára ní gbàgbé o títí òwe ó olè tó lọ nítorí ní ẹni ẹ. huququl adabiyya ẹ̀tọ́ ni tó ní ti pẹ̀lú ọpọlọ wọ́n wá lọ sí tẹ̀ onítorí bá níyà rẹ̀ dá olè náà tó ti owó àníyàn tiẹ̀ náà dá ọbẹ̀ dẹ́wù táwọn afilẹ̀ torí bá níyà rẹ̀ dá yóò sì yà jẹ́ ọjọ́ bó ti ṣe láwọn àwọn mọ́sálásí àwọn ọ̀dọ́ ti sọ̀rọ̀ àti. àwọn wá ti rí ní àwọn kan tí máa ń gba àwọn mùsùlùmí kékeré fáwọn ní àjọ ti sọ̀rọ̀ àti. àwọn ń dà wọ́n sì pé mùsùlùmí kékeré táwọn á lè tò lẹ́yìn wọn. ní ìtòsí kó tó wá pé òun lòún ti sọ láti àwọn àtìtò lẹ́yìn ọ̀la ìlà torí kékeré lílọ lọ́dọ̀ ọ̀hún ọ̀gbọ́dọ̀ tó lẹ́yìn ọ̀gbọ́dọ̀ tó lẹ́yìn ọjọ́ ìbò ti ṣe lò. lẹ́yìn tó fi bá wà lọ́dọ̀ àwọn kó fi wọ́n lẹ̀ kọ́ padà sílé bàbá rẹ̀ kọ́ padà sílé bàbá rẹ̀ àyàfi tó nàbà ti di tàfèrè yàtọ̀ olùkọ́ni wa tó nàbà ti di tàfèrè yàtọ̀ inú lè máa gbé pẹ̀lú tàfèrè yù kọlọ mọsẹ wa ní jẹgẹdẹ rí yá. táwọn fẹ́ kọ́ kọ́sẹ́ nítorí pé àtẹ́lẹwọ́ ni ìtanijẹ iṣẹ́ tẹ̀sí lérò ọmọ èèyàn ó lo oògùn sẹ́ máa lọ bí sẹ́ta fi ọ́ sí àwọn àbọ̀gbà yọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ó fi ọ́ lẹ̀ lọ́dọ̀ sátidé àti sọ́ndé kọ́ ọmọ lọ́lé kí o sátidé àti sọ́ndé ọmọ sáà yàrá pé lálá gbọ̀n gánà ilé kí olójoojúmọ́ lọ wọn máa lọ hàn lọ bí sẹ́kàkàn. wọ́n ní tí ọmọ máa ń ṣe báyìí tí ò ti tẹ òbí rẹ̀ báyìí. òtítà mi ṣùgbọ́n bí ẹ̀tọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe dáa nítòbí rẹ̀ náà ní kó ṣe ó sùn wà. tòṣùgbọ́n ìlànà òbí rẹ̀ lọ́yẹ̀kọ́ tẹ̀lé níbi bíbáyìí tóró fi rẹ ọkọ pé kọkọ kí ó ṣùgbọ́n tó fi rẹ jẹ́ kó ṣe ni pé kọkọ kí ó tó wúlò fún ọ torí pé òun ò ní wúlò sọ̀rọ̀ aníṣẹ́ lọ́wọ́ wọn náà gbà tí abá àjọkú rẹ sí babaláwo Nàìjíríà limited ní lẹ́yìn náà rí ti ṣẹlẹ̀ láwùjọ ní ìwà ti kékeré túkẹ́túkẹ́túkẹ́ kan gbogbo wọn di babaláwo kalẹ̀ yóò sì wọ́wọ́ ra sọ bí ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún yóò sọ di láwàní olódo ẹni pé tọmọ bá kọ́ kí ó lásán tí ò ní tẹ́ lọ́wọ́ ìgbà tó bá jáde nílé kí òyìn tó ti ké kí òwò náà wọ́n kọ́ lójú náà ti sọ wọ́n di babaláwo èsì kí ó gidi èsì kí ó gidi kí òwò kọ́ kọ́ lásán lásán níbi tó ti máa tàn wọ́n jẹ náà wọ́n lọ tó bá kọ́kọ́ púpọ̀ nǹkan ẹni pé lé wọn tí bá ń ná pàpà tí ń ronú kí lòun ṣe kí lòun ṣe àwọn òfin olóbìnrin yìí wọn ní ọmọ ẹ̀dọ́ gbégbé ní ọkọ wa ẹ̀yin ti dà fáànù ẹnu kẹ́ máa ṣáàtò fún wa ní iṣẹ́ bẹ́ẹ̀ rẹ̀ kọ́ ọlọ́ba káfíńtà fún ọba kọ́kọ́ ló kù ó sì lọ wá yanni iṣẹ́ ìbá ti kó yanni kalẹ̀ pẹ́pẹ́ fi ti fúlọ̀ wọ́n bá lọ kó ìgbà yín fáwọn ọmọ ti ti sáàbì ó lè. àwọn bàbá rẹ ọmọ rẹ wọn ro dáadáa rò ọ nì ilé kí o sátọ̀dé sọ̀ndé ó ti tó máa bọ̀ wá ọkọ̀ ju gbogbo àwọn tí ń lọ lójoojúmọ́ lọ ọkọ̀ kí o fẹ́ dángájíá sí wọn lọ ọmọ sí wọn lọ ọmọ dáwọn fáwọn kan lọ. ẹ̀dọ́ akẹ́lẹ́ tẹ̀jẹ́ ni wọn náà àríṣẹ́ mẹ́tẹ́ bá bọ̀ ọ̀lẹ́ aláìsíkẹ́ kan ti sọ́fẹ́ máa dàgbà lọ kú ó lè. báyìí pọ̀ bá nìkan ṣe ó ti tó gbogbo àwọn lẹ́bù tí yẹn náà lọ́pọ̀ ní sátọ̀dé sọ́ndé yẹn torí ẹ̀ láti ṣe ilé ẹjọ́ sátọ̀dé sọ̀ndé torí káwọn ọmọ lè lọ kọ́kọ́ kó lè kẹ́kọ̀ọ́ kó lè tún kọ́ sí ọwọ́ ètí máa lọ sùn kọ́ lọ sùn torí pé gbogbo ẹ̀ tó bá kúnra wọn insha Allah àwọn ọmọdé ọ̀padà máa yọjú láwùjọ wa lọ́la pé wọ́n máa yẹ òun oníjàlá yìí tẹ́ oníjàlẹ́jàlẹ́ kọ́kọ́ máa yí ìlú yọọ máa gbé ẹ ẹ bàbá sáájú yọọ máa lọ wó yọká ogun ṣe kúlẹ̀ jáde máa ti yọká àbáyé wọlé fẹ́ o gbogbo ẹ̀ láyé o ọjọ́ bí ti ṣe jẹ́ mbẹ́ mu. a ah, orí àwọn bàbá rẹ pé àti màmá rẹ wọ́n ní lọ ilé kí ó kò tó lọ bí jẹ́. tọ̀wọ́ lọ́wọ́ kò sí lọ́wọ́ tó ọba jẹ́ àríṣẹ́ mẹ́sẹ̀ bá bọ̀ lẹ́ tó ń lò ní fẹ́sẹ̀ o. ẹni tó ní sẹ́ lápá gbàǹdẹ̀ mọ́ ṣé gbogbo dáǹfẹ́ náà rí nìkan wàláì sẹ́ láàrin gbogbo dáǹfẹ́ ó wà lẹ́ni tó ní sẹ́ torí pé níbi tí èèyàn bá ti dilẹ̀ tí ò sí tẹ́lẹ̀ gbogbo wọn sí ní báyẹn bẹ̀ gbogbo àbùkù ní báyẹn bẹ̀ rẹ́nà láti sọ pé ńbọ̀lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ tó tọ́ bá ti kékọ́ mọ́tò sí tẹ́lẹ̀ máa sọ pé ọlọ́mọdé ọlọ́mọdé arápadà ti bu ewu lu ìgbé káfọ́ ajẹ́gbẹ́dún ti mẹ́kù dáná fáànà babaláwo lásán kí ló burú mẹ́sàn wọ́n fi mọ́tò wá bá wọn tó ṣe oṣù gbogbo ẹ̀ àsìkò sọ láti tó ibi sẹ́yìn ẹ̀yà ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ sáfù kóso kóso dédé ọlọ́hu ẹ̀dùbọ̀ ẹ̀sẹ̀ parí sọ̀lá bisimilá alhamdulilá wasalaatu wasalaamu ala rasulilá wa ala alihi wa sahbihi wa man wala ẹ̀yìn ìyẹn sẹ́yìn ayé kan ti ẹ̀ mẹ́jẹ̀ ajé ọgbà gbèsè ọkọ̀ mẹ́jẹ̀ àgbà gbèsè àgbéyàmọ ọwọ́ náà ti ti sanadó lọ alẹ́ nìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ wọ́n lọ sọ́yìn pé wọ́n ti wà fún ọ̀pọ̀lọpọ̀ méjì lójú òkú mẹ́ta bóòlù ti sọ fọ́lọ́ ọjọ́ gbèndé. àwọn ọ̀dà fàní láti mọ̀ bẹ́ẹ̀ ilé kò náà lẹ́lẹ́ lè. tó bẹ́ẹ̀ náà ni ọba jẹ́ náà ọba jẹ́ káfíńtà ẹtì tẹ́tẹ́ ti pásítọ̀ sọ láti tún ọjà lọ mọ́tíláàdì. parí sọ láti ẹ̀yìn ìyẹn ní ẹja bẹ̀rù ọlọ́run. ẹlòmíràn àti iṣẹ́ tó ń ṣe kò kéré sí ti olùmọ̀tótó kò mọ́tíláṣí tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ torí pé wọn náà ràn Islam lọ́wọ́ tó ti lọ́wọ́ á ti ń bí wa ilé ìjẹ̀bù ti ti jẹ̀bù. sí nìkan sáré ìgbà sábà afẹ gbàdúrẹ́sì wọn ẹ máa wá wọn ká o ọlọ́mọdé wọn ò sí nìkan sáré ìgbà nínú orígun wọn wà àbí ọ̀yọ́ ilé iṣẹ́ àṣepá ni wọ́n wà nígbà tí ń bẹ ẹ̀ lè kò sí náà wọn bẹ nù gbèsè ayé àwọn èèyàn pé kìnìún kan àjẹ kìnìún kan só kìnìún kan mèrè nítorí pé èso jùlọ gan wà èso jùlọ là ṣe tán tó nígbà tí nílá máa ń bẹ kékeré tó ní ọ̀hán dínkù kékeré náà bẹ ministry of ẹ̀tọ́ làwọn ti ti fẹ́ ẹsẹ̀ bó ti ti jẹ́ mbẹ́ wọn ni wọn yí òun lẹ́nu pé kéde Yorùbá nìkan ló láyé tí èsì yorùbá nìkan ló lóso ló lómìnirì ẹ̀rọ fún àwọn lárúbáwá àtàwọn haúsá yìí báwọn náà lájẹ wọn lóso ọlọ wádìí fúnra rẹ̀ gbọ́dọ̀ tún báwọn àjẹ́ náà mẹ́lú haúsá ọ̀nà wọn sọ mẹ́yà báwọn àjẹ́ bẹ̀ ọlọ́dún báwọn african general africa gbogbo yìí àwọn gbà pé àwọn àjẹ́ wà. wọ́n ṣe gbáná na wọ́n dáná fún àwọn ọ̀sẹ̀kọ́ àjẹ́ ni wọ́n wọ́n fẹ́ fún àjẹ́ kàn wọ́n. Tòlẹ́ máa láwọn Africa wà yí báyìí. Áfíríkà èèyàn dúdú náà ní gbogbo ẹ̀ wà. Àmọ́ kọ́ wà ń bomi láyé. Áfíríkà èèyàn dúdú náà ní àjọ̀dọ̀ náà, ti òsì ni máa ń Ọ̀nà ẹyọ kan ti tó nínú ọ̀nà tá a lè dàgbà bọ́ wọn náà ní kí ẹ máa ṣe àjọ òkúrò sí ìjà tó sùn nínú láàárọ̀ náà àyẹ̀kọ́ òkúrò sí wa mẹ́ nínú àjọ àjọ ìmọ̀ṣẹ́ lójoojúmọ́ lẹ́yìn gbogbo sọ̀rọ̀ wá mẹ́ owó olórí ó jẹ́ lọ ó lọ ó ló gba islam tó ń sèso islam yìí wọn ò bí ẹsẹ mùsùlùmí wọn abẹ́rẹ́ sí ní fìtínà rẹ̀ òpè lọ́sàn òpè lálẹ́ ojoojúmọ́ ìpè náà ni gbogbo ìpè ẹ̀rú àbọ̀mọ́ yọ ọ̀sẹ̀ pọ̀sẹ̀ tó kí àwọn akíní yòó padà sẹ́ lórí òjò. ǹjẹ́ èpè wọn wà lè lapa lára rẹ̀ bí àbí kò lè lapa kọ́kọ́ kàbálẹ̀ èpè wọn lè lapa lára rẹ̀ bí ti wúlò kéré nù èèyàn wọ ìlànà àti sórí rẹ̀ ó di mùsùlùmí ẹnìkan á sì pè fún pé ọ̀sẹ̀ kù lọ́ máa ná kájọ wọ náà èpè wọn lè mú láéláé torí pé tí òun náà lọ́lọ́ọ̀bí tó fi Islam orí gbogbo ẹni máa ń ṣe gbèsè yóò mú ìgbà ṣetán lọ. Èyí ṣetán ni ṣe é nípa tó gbogbo àlọ́ ó sì lọ́nà. Gbogbo ẹjọ́ náà wọn bá bá là nínú ìlérí nípa rẹ̀ ilé ìjẹ́ mùsùlùmí pé ṣetán ni òun ni. Láti ti ṣetán ni òun ọdún táwọn bàbá àti màmá aláìlérò ní àwọn àmọ̀ kò lè mú láíláí. Ọjọ́ mo ti ti jẹ́ àdúrà lọ padà já sí fún un. Àti pé fún àlọ́ ìṣòro bá àlè sẹ́lẹ̀ ó fi hàn ágbó bí ṣépè fún yẹn gbogbo yẹn amórí ní sámà wọn ní sílẹ̀kùn sámà gbogbo yẹn atudojú kọlẹ̀ kò ní rọ́nà wọlé sílẹ̀ yọ̀ọ́ àtúntúkọ gbogbo àwọn àdójúkọ yòókù kò ní ríbi lọ gbàtí òbí ti sápa mẹ́sí ìgbà náà ni ọ̀sẹ̀ akọ títẹ̀ ní ti ẹsẹ̀ fún tí wọn jẹ́ pọ́n sí pé òun ìpínyẹ̀ ò wọlé sí la èsì ọ̀wà padà sọ́dọ̀ ìtọ́tẹ̀. Ìrú ẹ̀mí ti sẹ́kù má jẹ iye pòlù. Torí lọ́pọ̀lọpọ̀ gba ìwọ gan-an lọ ń ba tara rẹ jẹ. Ìrú ẹ̀mí tó ti pèbò kan lẹ́tọ̀ọ́ sí ètò olómi. Wọ́n náà lọ wá ń fira rẹ ṣépè. Ẹ ti mọ̀ pé nínú wọn fi ṣépè àtúnfira rẹ̀ ṣépè. Òfira rẹ̀ ṣépè wọ́n yà jù nínú ìdájọ́ yìí tó ti tọ́pọ̀lọpọ̀ èèyàn títí wọ́n dáa. òun ní gbéra rẹ̀ tètè ètò tó fi gbéra o bá ṣe lónìí ọ̀sẹ̀ lọ́la torí sọ fún àwọn ẹ̀yà àdánù àti bàbá òkú yẹn ní orúkọ ọ̀run lórí ọmọ ọmọ ti lọ o tó ti gbé òkú yín tó ti lọ́mọ ti gòkè odò irú ọmọ náà kọ́ lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam kọ́ mọ̀ parí dáadáa ọlọ́run tó fi ṣe sábà fi dáhùn bàbá padà gba Islam ẹni náà wá dé tó wọn fi fi ẹgbẹ̀rún ìyàdùà wọn láwọn àkókò sọ́nà ìṣòro lọ́wọ́ àdínkù lọ ń ṣàlàyé wípé ńlá àkókò àkọ́kọ́ táwọn kan máa dé mọ́tíláṣí lọ́jọ́ ọdúnmọ̀. àwọn olùmọ̀sọ̀ ìgbé ẹ̀wọ̀ ìgbà wo làkúndà yíyọ sí ìgbà tó rọ̀ yẹ kàyà. àsìkò táwọn ìgbà tó rọ̀ sí ìgbà tó rọ̀ yẹ kàyà làwọn àkókò tí wọ́n ń sọ yẹn lẹ́nu fẹ́ ti sọ láti bóònù tó yẹ sàrí o ẹni tó bá lọ lákòókò àkọ́kọ́ yẹn lẹ́yìn àsùbà lẹ́yìn àsùbà lẹ́yìn tó rùn yọ wọ́n dàbí ìgbà tó fi ra fún mi wá ti súnmọ́ lọ́nà ẹni tó bá lọ lẹ́yìn rẹ̀ ìdájọ́ ẹ̀ ti lọ aago mẹ́fà àbọ̀ sí méje ẹjọ́ àlọ́ lẹ́yìn rẹ̀ ẹgbẹ́ lọ bí mẹ́jọ màálù ẹjọ́ lọ lẹ́yìn rẹ̀ bí kápọ́ lọ mẹ́sàn-án eléyìí kọ́ àgbò ẹjọ́ lọ lẹ́yìn rẹ̀ bí kápọ́ lọ mẹ́wàá eléyìí adìẹ ẹjọ́ lọ lẹ́yìn rẹ̀ bí ẹni tó lọ ní àbí ká sọ fún ẹni tó lọ lákòókò àkọ́kọ́ bí ẹni tó lọ láago mẹ́jọ gbà fún mi ẹni tó lọ láago mẹ́sàn màálù ẹni tó lọ láago mẹ́wàá àgbò ẹni tó lọ láago mọ́kànlá àgbò tiẹ̀ ẹni tó lọ láago méjìlá ẹyin. gbogbo gbogbo wa lè jẹ àdúgbò ẹyin lẹ́bù ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀ mú. tọ́ àgbà wọ́n ti pè òru yẹn tàbí láago méjìlá ọkọjá aláàbò kan kú kọ́tà lápòjù ẹ̀já sọ pé ẹni tó lọ láago mẹ́jọ àbọ̀ ràkúnmí aago mẹ́ta àbọ̀ màálù aago mẹ́wàá àbọ̀ àgbò aago mọ́kànlá àbọ̀ àbòdìẹ aago méjìlá àbọ̀ ẹ̀yìn bá òkè wọ́n ṣe ń já zọ̀ọ̀nù ìmáàmù pété àti mọ̀lẹ́kọ̀ọ́ kàwé lẹ̀ wọ́n kó sọ ẹ̀dọ́dé máa ẹ̀dá lọ́wọ́ lọ mẹ́jọ àbọ̀ mú wa tó fi dàbí rà fún mi ló fi ṣe àtiwọ́jú rẹ lọ sẹ́yìn lọ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rí bẹ́ẹ̀ abẹ́ lọ lọ́la ẹ̀ alágo mẹ́ta àbọ̀ kọ́ ta lọ́tàn wòlé mẹ́wàá àbọ̀ tàní ẹbí wọ́n bẹ̀ sálámà ló dé ìrọ̀lá títọ̀ láti ìjùmọ̀ àdéhùn ọ̀rùn ọlọ́ tó lé ìjọba ti ṣe jẹ́ mẹ́rin. sí wọ́n pọ̀ tó ra rẹ̀ ọwọ́ àánú rẹ̀. Wọ́n ní àwọn ọ̀gá ẹgbẹ́ mẹ́tíkù dọ́kítọ̀ lọ́nkọ́. Orólóbìnrin ọgbà Zuma ìdílé gbọ́mọdé ti abẹ wọn oṣù. Mẹ́tíkù dọ́kítọ̀ tí wọ́n bá ti ti abẹ oṣù sí yàrá. Tó lè bá ti ti abẹ àbí ò lè bá ti àgbọ̀gbọ̀ torí nígbà gbọ́gbọ̀ mi lànà ìjọba ti tó náà. mùsùlùmí ìbéèrè ti parí ní ẹ̀ lálẹ́ wọ́n ní lẹ́kọ̀ọ́dù ni ti parí wọ́n ní lẹ́kọ̀ọ́dù lẹ́nìkan wọ́n lò ló olórí gbogbo olóògbé ní gbogbo àgbáńlá yìí wọ́n ti kọ́ sọ́ọ̀tù kankalẹ̀ òtún wọn kọ́ mẹ́fúlá sí lọ olóògbé ní tìlíbá wíṣẹ méjì ló kọ́ ọ olóòtú kọ́ sọ́ọ̀tù òtún wọn kọ́ mọ́tò láti òun lè kó gbogbo mùsùlùmí tó ń bá parí ẹ̀kọ́ ọmọ àdùsọ láti lọ. wọn ní àwùjọ náà alẹ́ lílu wọn ẹni tó jẹ́ lẹ́kọ́ fèsì mùsùlùmí tó kọ́ mọ́tò láti lẹ̀ tó tún máa pa àwọn ẹ̀kọ́ ọmọ àdùsọ láti lẹ̀ sọ́tọ́ báwọn àdùsọ láti lọ ọlọ́mọdé ọlọ́mọdé káàtó bá wà kọ́ mọ́sálásí náà yóò máa tòṣọ láti mọ̀ mọ́sálásí sáńgò ọlọ́mọ yìí. kọ́kọ́ lè yọ kọ́kọ́ lè ra àwọn mọ́sálásí ọlọ́mọ yìí. owó tó bá mọ́ látọ̀dọ̀ mùsùlùmí tó jẹ́lẹ́sì ilé ọmọ ti kọ́ mọ́sálásí olóde kọ́ mọ́sálásí táwọn rẹ̀ ilé ìjọba ti jẹ́. nígbà àwọn ọmọ tó máa ń ṣẹlẹ̀ tó fi o kíyèsí òun náà ni pé wọ́n máa dálé fúnlẹ̀ tí wọ́n wá bẹ́ pé kọ́sọ́mà mùsùlùmí ẹ̀rí kan kọ́ mọ́tíláṣí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tíláṣí ẹ̀rí kan kọ́ sílẹ̀ fún ọ ẹ̀kẹ́ nífura yóò ṣe mùsùlùmí lọ́kọ̀ káàkiri lẹ́ńtọ́ nílé kó wọ́n fẹ́ kọ́ mọ́tíláṣí rẹ̀ láti fi polówó ọjà ni irú mọ́tíláṣí rẹ̀ lọ́mọ ti sọ láti bẹ̀rẹ̀ ní wọn ṣe sọ láti bẹ rárá rárá ẹlẹ́yìn ìjọba ti jẹ́ mbẹ́. wáyé o wọ́n ní bíyẹn bá jẹ́ ẹni tí ń tajà abẹ́ni tí ń rajà tí sì máa ń tajà ó wá ń ná ọjà ní iye kan wọ́n á sọ akẹgbẹ́ rẹ̀ náà tó ṣeé ṣe káwọn náà gba ibi tó ti nájà yẹn kọjá tí a ti ta ewúrẹ́ pẹ̀lú náà àgùntàn kan ló kó báyìí o bágùntàn ìṣèlú kò ṣèlú kò ṣèlú ni ó ń ná iye báyìí. tó dáa táwọn bá débẹ̀ wọn ò ní ìrà jù bẹ́ẹ̀ lọ. lórí tuntun tó wọn bá tiẹ̀ ríra ọ̀kan nínú àwọn èèyàn ohun tó bá rà kò ní ra wọn ju iye tó ti ná lọ. wọ́n á ní dérú àṣàbí ẹ̀dá ọ̀dà àṣàbúrúkú ni kò dá rárá bí tí o lọ sílẹ̀ mọ́. Ṣé o fẹ́ ìgbà ṣe torí pé ẹ̀ṣọ́ fún ẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn ni? Èyí ti pé Islam lọ́kọ̀ yín bẹ́ẹ̀. Nísìnyí báyìí, o fẹ́ ra bàtà lọ́dọ̀ mi. Èèyàn tó sì fẹ́ ra pọ̀, lọ́fẹ́ ra arú rẹ̀ pọ̀. Wọ́n á tó fún five thousand. Wọ́n wá ní ẹni one five. Wọ́n á ní kọ́ gbà, ọ wá lọ ọwọ́ àti ọmọ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yóò ti bá àwọn àfẹ́ rà igi tí a bá dé bẹ̀ one five one náà o ọmọ ìdìbò àti bẹ́ẹ̀ lọ one five o ìwà àpàlẹ́ nìyẹn wọ́n ti one five ọ̀ká ojú owó bàtà yẹn ọ̀ka ẹni tí ìgbà òsì kéré bẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ wo òwò tí wọ́n á ṣe níbi ẹlòmíì ẹ̀sìn mọ̀ pé bùkátà wọ̀ ọ̀ṣọ́ra wọn bùkátà tó wà níbi ó lè má tó sẹlómi wọ́n lè ti sẹlómi lọ ẹ̀ lọ fún bùkátà ní ma jẹ́ ara nǹkan lọ́pọ̀ ó ní ma jẹ́ ara nǹkan lọ́wọ́ ni. wọ́n lè má ní bùkátà tó gbà yẹn lọ títí ẹni tó ń tajà ní bùkátà tó rò yẹ púpọ̀. ìdí nìjọ ti dẹ́kun ó rira lọ́pọ̀. wọ́n lè ní bùkátà tó gbà yẹn púpọ̀ ẹni tó ń tajà yẹn ọmọ dààmú owó tó ọ̀sán ìdí nìjọ ti àfihàn wọn. lẹ́yìn náà ẹ̀yin pẹ̀lú bẹ́ẹ̀ ṣe o ìwà burúkú gidi ni nítorí bẹ́ẹ̀ ní ìlú lọ́jà rẹ̀ bẹ́ẹ̀ mọ́ ra ju báyìí lọ bẹ́ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ lọ́dà lẹ́bi Muhammad sọlọ́lá àti nàgbébá fi kékeré tó dá máa ta gbogbo nǹkan ànábi ní rárá o èmi ń bẹ́ náà fi pàdé ọlọ́run lẹ́yìn tí ò ní ìgbàgbọ́ tó fi sàbò sí sọ́mọlá kejì ǹjẹ́ ìyọ̀jẹ́ gbà kí ló dé tẹ̀sí ìgbà lòmí sẹ́mi náà bá wá sọ́jà ní sọ́mọ bẹ́ẹ̀ rẹ̀ tí wọ́n wá lẹ̀ mo tún àtẹ̀fẹ́ ló ti fi báyìí mọ́ na bọ́nà jù bẹ́ẹ̀ lọ kí lẹ́yìn òyìn tẹ̀ mọ̀ bọ́jà jẹ́ fún wa ni tẹ̀ mọ̀ sí wa lọ́nà kájéré ókè kí ló dé sẹ́yìn náà bọ́jà jẹ́ fẹ́ lónìí dẹ́yìn ọ̀jọ́ tó ẹ náà fi lọ́nà làkejì ọjọ́ ló ti kú pẹ̀lú ọlọ́run là ń bẹ̀ tó láwọn orúkọ rẹ̀ tó dára jù táwọn ròyìn rẹ̀ tó ga jù kó tó bá sànù wa kó fún alálẹ̀ fún àgbọ̀yé nínú ẹ̀sìn wa kó tó lè mọ̀ sí ta gbọ́yé sí wa wọ̀ kọlọ́kọ́ tó fi dáadáa wọ́pọ̀ láyé àti wọ́n là ń fi yánu kọlọ́wọ́n bá kó sànù wa kó forí jọ àgbà tó kù kó forí jọ aláìní fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك